wọ́n lọ láwọn èṣù àwọn dábì sẹ́bọ̀ ni pé wọ́n máa ń kọ́ èèyàn èèyàn àfa àtẹ̀sí ògún tẹ̀bí tẹ̀bí gbóṣù gbẹ̀bọ̀ ànẹ́bí òkùnkùn aláàlí gan gbóṣù tábọ́ alóbi ẹ̀bọ. ìta ànẹ́bí máa fi ń gbóṣù ìbẹ̀rù ọlọ́run ẹ̀bọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ànẹ́bí ọ̀sán ti kàdá mọ́mọ́ mú ọmọ wa ní agbègbè òòsà òfin tó ìdẹ̀rọ ọlọ́run ọ̀rẹ́bí ní ìní àtìkọ́kùn lè láàyè wà àkàṣẹ́kùn náà èmi ànábì èmi ni mo bẹ̀rù ọlọ́run kò nínú yìí èmi mo sì páyà ọlọ́run ọba jù nínú yìí kí ebi bóṣì yẹn ìbẹ̀rù ọlọ́run. ànábì sọ fún mi ó ní káyọ̀ kó káyọ̀ kó lè àárín ẹni tó lóore jù nínú rẹ lẹni tó bá lóore láwọn ará alé rẹ wà á nà káyọrọ fún mi háàyè oṣù ní wọn lóore jù láwọn ará alé mi ara bẹ̀rẹ̀ náà kọ́ mi. ànábì yóò tó wà láàrin ẹ bóòsù gẹ́gẹ́ bó ṣe tó dúró wa bá wògbà láàrin kọ̀ọ̀kan. kẹ́yìn ọmọ wa tó gbóògùn ẹ̀ bọ̀ bóòsù tí wọ́n ṣe òkú wọn láwọn lọ́wọ́ àwọn àdùsọ náà yẹn wọ́n ṣe èrè ní àwọn ṣe èrè àwọn ṣe èrè o ẹ̀sọ̀ láwọn ń wọ́n ti náà lẹ́bí náà ya wèrè kọ́lá pè wá láṣẹ wí àmọ́ tí a ṣe ó dìgbà tí bá dé wọn à pé pàtó lónìí mo tẹ̀ sí wá sí wa ikú bí ilé yẹn yí padà lórí ẹ̀yìn. ẹ má kú dé ẹ má máa ṣe àwọn èèyàn láyà láti gbóyà sọ́nà wọn. ṣé dábìlì ọ̀fẹ́ ni ọgbọ́n kan yé nígbà tó sọ̀rọ̀ débi kan tó ní ògún òsì sọpọpọ ọba ilé Ifẹ̀ ẹgbẹ́ ìfá náà ló mú yín fún wa ẹ ìgbà ṣe ń ta subahánàlá. Tí o tó wá sọ tó wá ní ah, ọlọ́run pàtẹ ọkùn sọ́mà subahánàlá. Ó ọlọ́run pọ̀ bàbá ní bàbá lòlò. Bàbá pàtẹ ọkùn ọba ẹ̀ ẹ̀ ti àwọn ènìyàn ọgbọ́n ọ̀sán yìí. Àbá àná kò ní sàdúgbò tó bá.

kìí ṣàṣà wa mùsùlùmí wọ́n lè obìnrin tọ́lọ̀ ń yọ̀ǹda ọkùnrin lórí ìlú ọ̀gá tí ní ó ṣe láti wọ́n fi sọ̀rọ̀ ni. kìí ṣàṣà mùsùlùmí tí mùsùlùmí bá ní tọ́jú ọlọ́dún mẹ́sàn án láwà fún mi. ọlọ́run ló gbogbo nǹkan tó jọ wá lójú yẹn lọ. ọ̀pọ̀ àwọn oní bàbá àwọn oní máa ń lu bàbá. àwọn sọ̀rọ̀ ni. àwọn tí wọn mọ bàbá wọn mọ wọn á sọ ọba wọn di bàbá wọn. mùsùlùmí náà lórí àwọn náà ṣe àmà gbogbo bàbá àmà ìkọlọ wọn bá a da kókò ìṣèjìbìrì sọlọ mu ìṣèjìbìrì sọlọ mu olùwà tẹsíwájú nù ọlọ́ni wàlá kí na ṣayàtí na kápárò ní àlùmọ́ náà náà ṣàṣẹ̀rọ̀ wọ́n kàwé yẹn níjà. wọ́n ṣe ń kàwé yẹn ní tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fáwọn ẹ̀mọ̀ láìka níbì kan. ìgbà àwọn mọ̀láìka bábílà àti jésù. ọmọ ẹ̀rọ àwọn mọ̀láìka méjì yìí ìyẹn ni pé àwọn màláìkà yẹn kọ́lọ̀ kalẹ̀kalẹ̀ bá wọn sí ẹ̀yẹ kan gbé idán lọ́wọ́ àmọ́ àwọn èṣù wọ́n wá yọ ojú kólódà àwọn màláìkà yẹn ó ti yé àwọn wá ń pààrọ̀ káàkiri àti àwọn ọmọdé tí wọ́n ti ń pa idán nìṣó nǹkan tó ní oúnjẹ ìfúnpá oògùn tájà ó ti yé ẹ̀ẹ́d arọ́ bíi látàrí náà lẹ́rẹ̀ òfìfẹ́ mọ́lọ́sẹ̀ èso lọ́kọ́ wa kọ́ àwọn ìdúró rẹ̀ fún wa. olúwa sọ wọn ayà yẹn pé nínú sọ máa kọ́ lọ́wọ́ àwọn èso yìí bọ̀yàtà àlàmúnà máa yóò fárò ìkú nàbí ìdúró bíyà ọkọ àtìyàwó wọn máa kọ́ lọ́dọ̀ wọn. wọ́n bọ́ wọn bá àfa àfihàn bá mi kọ́ ẹ̀yìn wọn síra wọn bóyá ọ̀gá àtọmọṣẹ́ bóyá ọ̀rẹ́ àti ọ̀rẹ́ ọlọ́run bá dákọ̀ ọkọ àti ìyàwó nítorí pé ẹlọ́pọ̀ jù wọ́n ní ti ara wọn ní wọ́n kọ́ ni wọ́n ṣera wọn ẹni tó ń ya kọ́kọ́ yan ọ̀rẹ́ àtọ̀rẹ́ ṣera wọn náà ẹni tó pọ̀ ní ọ̀gá àtọmọṣẹ́ ṣera wọn náà bákan náà ni wọ́n. Ìjọba bá sọ yìí báyìí, wọ́n ti wà láà, ànábi ní ṣẹ́rẹ́kùn, ànábi tẹ̀síwájú. Inú ẹ̀rí tí wọ́n tún wá látọ̀dọ̀ Abdullah ọmọ Òkèèrè látọ̀dọ̀ Amẹ́lúwa Muhammad Sallallahu Alaihi Wasallam. Anábì ní ẹnikẹ́ni tó bá so mọ́tò níta tó bá so ẹ̀mí rẹ̀ mọ́ kankan ìtumọ̀ rẹ̀ nìyẹn. ẹnikẹ́ni tó bá sọ ọkàn rẹ̀ mọ́ nǹkan ẹni tó bá lè sọ ọkàn rẹ̀ mọ́. bí báyìí làwọn tí wọ́n sọ pé ká sọ ọkàn wa mọ́ ẹ̀ẹ́dẹ́ náà ni ọlọ́run máa ká sọ náà mọ́ máa hàn sára kó sára ń sọ yìí àmọ́ tẹ̀lé bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá so ọkọ rẹ̀ náà kankan àsokọ́ ni àbótè ìwo ni ìgbálẹ̀ rẹ̀ sọmánú léyìn wọ́n lè lómi ìgbúrú débi pé ewé wọ́n lọ ní ewé kan tí wọ́n lọ já àwọn àdúgbò nulẹ̀ báyìí wọ́n di àlùfáà òní wọnú léyìn. àlùfáà òní wọnú léyìn ọgbọ́n ọ̀dẹ́bẹ̀ ẹlòmíì èso kan ní ọ̀wà tàgíìlì èso tàgíìlì kó fi sínú ilé wọn tó bá ti wà nù lẹ́yìn àìsàn òní máa sọmọ kékeré. èso tàgíìlì yìí nǹkan ẹ̀kan ló lè mọ́tò jẹ́ bọ́. tó bá jẹ́ pípé ní ó ní àwọn àdámọ̀ kan lára ó ní àwọn òórùn kan lára tó so pé bóyá àlùjànnú tó máa ń bá àárẹ̀ kan rìn èyí fẹ́ gbọ́ òórùn yẹn. Nítorí ẹ̀ tó bá torí ibi tí àgírí bá wà wọ́n ti kó orí mi wọ́n ṣàjáde. Àbí tó jẹ́ pé àrùn yẹn ń jẹ́ pé àrùn yẹn ń jáde bóòlù kó tó wọnú ara wa. Àbí àrùn yẹn yìí tí síríkì àrùn rẹ bá ń bọ̀ tó bá ti gbọ́ ohun kan nítorí jù lọ ó ṣe kí ni. yọ̀ọ̀sà àtọ́pá tẹ́gbà bí nìyẹn bá ní àwọn agbára nǹkan yẹn lára tọ́lọ̀ ń sára rẹ̀ bẹ́ẹ̀ tó ẹgbẹ́ bá ti dé lé òun yẹn nìyí. láti ọ̀sán orí sísun sẹ́mu pé tí ìjọba àrùn òun tí ọba fún àgbára wa ni àbí. kí ẹ̀ bá ti wá fi ṣéǹtì sínú ilé ọ̀nà pé kò ní ṣe dé ni ìjọba ìbàdàn ìṣe ọ̀làpá ní ara wa. Báyọ̀ pípa àgbèrè náà bá wà bẹ́ẹ̀ pé ìgbà tí àwọn sàyẹ́ntìsì ń wo owó tí wọ́n tún lọ sí láàbù. Wọ́n á rí pé ó ní ẹnu kan láà ó ṣe pé nǹkan yìí ò bá ń rò pé ní máa ń di fẹ́ yẹn láboró nǹkan yẹn bẹ láàrẹ̀ ó ṣe pé tó òun yẹn bá ti jáde síta tó òun yẹn sùn báyọ̀ òun yẹn sùn máa ń jáde tàbí o. Ṣé ọ̀gá fi ń jáde ìrọ̀lù? Ṣé ọ̀gá ọwọ́ nítorí pé ó ní ẹ̀ka lára bóyá sódọ̀mù lọ́lọ́lá lákòókò rẹ̀ wá ní ọba tó gbé kalẹ̀ yóò máa ṣiṣẹ́ lára rẹ̀ gbogbo sódọ̀mù tó máa ń bẹ lára rẹ̀ yóò máa jáwọ́ ọ̀ jẹ́ sára kó tó dé gẹ́gẹ́ kó tó jáwọ́ ààrẹ bí wọ́n yóò kalẹ̀ àbá ọ̀tọ̀ tó bá ní àwọn kẹ̀kẹ́ lára tó ṣe pé yóò wúlò fún àgọ́ ara wa ó sì bàtà bá jẹ́ èso mi ń lọ́dún pé òun rẹ̀ ọmọ jáde sẹ́yìn rẹ̀ wá wá ń gbọ́n rẹ̀ yọmọ jẹ́ sẹ́yìn àǹfààní fún ara wa yóò sì mọ àwọn jáàmù kan lára wa. wọ́n bá jẹ́ pé bẹ́ẹ̀ ni tàbí ìbá wà fún káàsì òde bẹ́ẹ̀ kò ní jẹ́ bọ̀. wọ́n tó bá jẹ́ pé ẹ̀ka sáà bá kàkà dọ́kítà yẹn lásán nípa pé yọmọ ilé àrùn kadà ìrìn ẹ̀bọ ni ẹni tó bá wá sọ ọkàn rẹ̀ mọ́ àwọn ẹ̀ẹ́dẹ́ ẹni tó bá sọ ọkàn rẹ̀ mọ́ ànẹ́bí ní wọ́pẹ̀lá ilé wọ́n wọ́n dáadáa nǹkan yẹn ẹ̀dọ́ wọ́n dáadáa nǹkan yẹn ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ẹ̀mí rẹ̀ ara nǹkan yẹn yọ wà kò ní sẹ́mi rẹ̀ lára ọlọ́run. láti rẹ́ lòmíì bí ó ti máa ń jáde lọ tó bá gbàgbé tíra káfá lè fún ní kí wọ́n mú jáde tó bá gbàgbé rẹ̀ sí ẹ sílé mi. wọ́n ti wà ní tíráàbù tó bá rántí nǹkan yẹn níbi tẹ́lẹ̀ lọ́mọ lọ ni pé àìríkì ní ìlú súnmọ́ kíkí lọ́sẹ̀lẹ̀ ó lọ sọ̀rọ̀ dànù. àjẹ́ pé ọlọ́run ọba ti dáadáa nǹkan yẹn. Israẹli kọ́ máa ronú lọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà kò ní ronú lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ ìkẹyìn lè nípa tó ń tà sọ yíra yìí. Gbogbo ń tá a bá sọ ẹ̀mí ẹ wa mọ́ nínú kọ́lọ̀wọ̀n wo òde kalẹ̀ gẹ́gẹ́ bí sábàdé fún ìwòsàn ni àbí ìgbà àbúrò padà ni àbí ìgbà dáadáa wọlé. Gbogbo ẹni tó bá sọ ọkàn rẹ̀ mọ́ nǹkan yẹn ọlọ́wọ́ dáadáa. Àdáwò la, ká ló bá ó bá sì jẹ́ pé nítorí wọn bá fọwọ́ sí náà ni a gbọ́dọ̀ sọkàn wa mọ́ ẹ̀gbọ́ nítorí wọn fọwọ́ sí a gbọ́dọ̀ sọkàn wa mọ́ ẹ̀gbẹ́ lè sọ ọlọ́run fọwọ́ sí pé a ṣe bísínẹ́sì kéèyàn wá gbé ọkàn yẹn lé bísínẹ́sì tó náà ní oṣù owó fún yàn eléyìí ẹ̀bọ lòun náà àmọ́bọ kékeré ní ọ̀jẹ̀ àti ọ̀ká àgbà ọlọ́run ọba wọn yìí tá a bá ti sọ ọkàn wa mọ́ agbára ní ìyẹn ọlọ́wọ́ dáadáa. kí ẹ wá rògbò kò sí ilé máa ń wọ̀ mí ká ti lo fẹ́síìkì máa gbádùn ìgbà ọ̀pọ̀lọ̀ sọ ọkàn rẹ mọ́ ọ́ tàkọ́lọ́ ní ó lò ní sábàbí kékeré ní ìdílé àlàáfíà. tí wọ́n bá sọ ọkàn rẹ mọ́ nìyí tó bá kó wọn ní sẹ́fúnra rẹ̀ à tó bá kó wọn ní sẹ́fúnra rẹ̀ yóò dẹ̀bẹ̀ ńlá. yóò dẹ̀bẹ̀ ńlá àgbọ̀rọ̀ ah, gbọ́kànlé ọlọ́run yẹn máa gbọ́kànlé. ọlọ́run mọ̀mọ́ tọwọ́ kàlẹ́ alẹ́ láì fọ owó àṣù ẹni tó bá gbára lọ́lọ́run tó gbọ́kàn lọ́lọ́run kí lọ́lọ́run ṣe fún ọlọ́run tó. ó ti tọ́mọ fẹ́ẹ́ lù sí dáńtà iṣẹ́ tó yẹ pé wọ́n sá kó máa fún òlì lẹ́nu yẹn. àbí kó wá láti bẹ̀ lọ́run kọ́ lọ́run àkójọ kó wọ́n borí ẹ̀ tó bá ń gbà kó òun fi oúnjẹ kan sínú ilé àbí òkà àlùkò kan sínú ilé níbo lílọ ó sáré wọlé lọ ó sì gbọ́dọ̀ lé kẹ́lẹ́ yìí. nǹkan àwọn òṣìṣẹ́ sábà bí àkọ́kọ́ iná ẹ̀bọ ni tó wá ní kó gbọ́dọ̀ ní ìgbọ̀lẹ̀bọ̀ lá. ọlọ́run èèyàn máa gbára lé ọlọ́run ní gbogbo ẹni tó bá ń gbára lé ọlọ́run ọba àwọn wa á sùgbọ́ owó ọlọ́run ó tó. ọ̀pọ̀lọpọ̀ yorùbá wá ń wọn ọ̀gbára lọ́nà ògùn lágbára lé lóbìnrin tó ilé ti ọlọ́wọ́n ọba ká máa fi yá àyẹ́sẹ̀ láti gbà pé ààlè báyé pé èèyàn ọ̀rọ̀ ayé pé ni ẹ̀gbọ́n ọgbọ́dọ̀ máa ní ògùn súra ní ọba àwọn ànẹ́bí ọlọ́run dára wọn dára lé ọlọ́run lóbi jẹ́ pé jẹ́ tó sùn nígbà bá ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run kó o ní rẹ́sì àdéhùn inú gbéró kó o ní rẹ́sì àdéhùn ní sìgìdì ń gbéra kó o ní rẹ́sì yóò balẹ̀ yóò balẹ̀ ní labalábá fi wọnú gbó kó o ní rẹ́sì àtẹ́lẹsẹ̀ ní tẹ̀nà kó o ní rẹ́sì pé ìrẹ̀mí máa para rẹ̀ ìwọ́n ló para rẹ̀ kó o ní rẹ́sì ọlọ́run wọ̀ ọ̀rọ̀ sí i gbọ́dọ̀ tí máa tẹnu àwọn ànábì ọlọ́run jáde nígbà tí aburú bá ṣẹlẹ̀ sí wọn tí wọ́n dẹ̀ rí ní ìṣúná mo ní àṣùgbò náà wọ́ọ̀ọ́ ọlọ́run ọba tó wa máa ń dà la ẹni tó wà yìí máa ń dà la ẹni tó wà yìí olùkọ́ àtàbọ̀ yìí ká sọ báyìí ilé yìí ànábì wí sọ̀rọ̀ àtàwọn sọ̀rọ̀ àbá rẹ̀ nígbà tí wọ́n láwọn èèyàn ti kójọ wọ́n fẹ́ pa wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti pa wọ́n tẹ́lẹ̀ tí wọ́n ti ṣe wọ́n lọ́ṣẹ́ wá tó kójọ wọ́n fẹ́ pa wọ́n ọlọ́run ní alẹ́bí ìyàkọ́ra láwọn ọmọ náà sọ ìyẹn náà sàkọ́dìjámà òòláwò fàṣọ òun ọlọ́run náà mùsùlùmí àtànẹ́bì àwọn ẹlẹ́nu ṣe pé àwọn èèyàn tó wá bá wọn pé àwọn èèyàn tó ti kójọ wọn fẹ́ wá pa yín o ẹ wọn ẹ sábùmọ̀ o àkàtì bẹ̀rù àwọn ọkọ̀ wọn ìgbàgbọ́ ló lékún sí kí ni wọ́n wá sọ jáde lẹ́nu. Ọba ní ọlọ́wọ́ bá gbé wa. Òun tí ó gbà wá fọ́ńdà lẹ́nu tí ẹ máa ń gbójì. Mùsùlùmí ẹ á gbọ́dọ̀ fara lóòkùn. Á gbọ́dọ̀ ṣe ìrìn àjò kábà fi gbára lé, kábà fi àgbára lé. Dẹ̀dẹ̀ ni àgbára lé wọ́n máa ń wú ẹni tí ọ̀gá oògùn padà wá nílé bọ́yá omi kan nínú ọdún tí àmì kan tó wù ọ́ lẹ́nu títí ó sì máa fi omi yẹn mọ́lẹ̀ ọ̀tún òní ta. máa wú ẹni tó ṣe pé ó gba òkà ànábì àdìjọlá ànábì. Gbéjọ́ tí òkà yẹn bá tún gbóná mọ́ lọ́wọ́ yẹn mọ̀ rò pé àbúrò máa so ẹni òní balẹ̀ mọ́. Ẹ̀gbọ́n àríkọ́ máa gbé òun níta lọ́rùn lọ́rùn sẹ́ni pé ó ti bẹ̀gídè ilé yìí aburú ni nínú ọ̀rọ̀ mi tí wọ́n tún wá. Àlìmáàmù ìrìn àbò wàhá àwọn náà fẹ́ ṣàlàyé fún yẹ́ta máa yìn fún àlàyé tá a ti ṣe. Wọ́n ní táǹkì síta máa yìn. Wọ́n ní ìka kan ní tí wọ́n máa ń so mọ́ àwọn ọmọ. Wọ́n máa ń so mọ́ àwọn ọmọ lọ́rùn. Á nílẹ̀ àìsàn nípa ojúkójú nípa tí mo pè é ojúkójú àwọn nǹkan ń bẹ ọlọ́run fún ọ lójúkójú ẹlòmíín lọ bàjẹ́ débẹ̀ ni wọ́n gba àjẹ́ omi nínú omi lójúkójú yóò fi lẹ́nu fẹ́nu ẹlòmíín yìí ọlọ́run kan fi àdéhùn fún ni. ọlọ́run ṣe kí ni ó fi àdéhùn fún ni àtẹnitọ́nà máa fi ṣàdẹ́wò fún àtẹnití ó ṣe pé òun náà lọ bàá ni méjèèjì láburú amẹ́tẹ́ni tó jáburú jù lẹ́tọ́ tó lóyún ọlọ òbí àjẹ́ ọlọ ọdẹ ìṣókòṣó ọlọ ọdẹ ìyèrè. Ọ̀dìyẹ àwọn ẹ̀rí wá ní kálukú lè fi ṣe aburú kọ́mọ àbẹ́yàn àwọn lágbáwá wà nínú ṣe wọn ni ẹni tó bá jẹ́ pé ó bá ní ojúkójú yìí wọ́n wàá so àmọ́ ìbùkún àwọn ọmọ ọlọ́run kí ojúkójú yìí wọ́n bá ràn wọ́n. ẹlòmíì ni ọlọ́pàá dá sí lára ni tó bá cherish nǹkan ní sọ́ba wo nǹkan yẹn tó bá cherish nǹkan sọ́ba wo nǹkan yẹn tó bá ń wò tó bá ń wò ní pípé tó ti fẹ́ràn nǹkan yẹn ó ti wú ó ti rí nǹkan yẹn ọjẹ́ sí ẹ̀ tó bá rẹ súnmọ́ lé bẹ́ẹ̀ ní ìyàwó tó bá rẹ súnmọ́ èèyàn èèyàn yẹn ni máa jẹ lóko òun lè ṣe é ṣe kọ́ lọ bẹ bá jẹ́ olúwa ló dá nǹkan yẹn máa la oṣù sàdéhùn fún ẹ lọ fún ọmọ ẹlẹ́nu ó láṣẹ lẹ́nu ó lè jẹ́ tó bá ṣe fún ẹra yóò mú yàn ó sì lè máa rí bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́run kò sáré òkèlè yẹn máa ó kọ̀rọ̀ sọ́ra rẹ̀ àmọ́ àwọn Yorùbá nígbàgbọ́ pé ẹgbẹ́ ọkọ̀ owó ní òkè bí mo sábà ní irú ẹ̀ lẹ́nu bá mi lónìí. lórí ẹ̀ lẹ́nu ní báwo èèyàn ìyá ọmọ ìgbẹ́ lónìí wàhálà kan nìyẹn ọlọ́dún ojú ìmọ̀ àlà wọ́n wá wo arákùnrin tó ń sin wẹ̀ ara ńlá ìfi rẹ̀ ó ńlá ìgbọ́rọ̀ ṣe ṣe wọ́n bẹ̀rẹ̀ yẹn ní wọ́n wo títí ń wo báyìí jẹlọsí ẹ̀kọ́ dáàlà tó ń tẹ́jú wọn báyìí lẹ́yìn ẹjọ́ sókè ọ̀gá ìdílé wọn. wọ́n á rọ̀ ṣẹ̀rọ̀ sọ́dọ̀ ìdílé ọlọ́run wọ́n bá wọn sọ. wọ́n tẹ́jú sọ́dọ̀ ìdílé ọlọ́run á ìdílé ń ta àwọ̀ lẹ́nu wa bẹ̀rẹ̀ pé kí ló ṣe wọn ò sọ bẹ́ẹ̀ wọ́n ti máa ń kàn rí wọn lágbájá ń wò àsùnwò tí ń wo yẹn ló ṣe kéwì àsùnwò àlẹ́bí ti jẹ́ kíkà ojúkójú ń bẹ lára ẹ̀yìn kọ́lọ̀ náà mọ̀ ẹ lọ́kọ́ sàábà yẹn wa àlẹ́bí wọ́n wá dé àlẹ́bí wa dé mọ̀ ẹ máa jẹ́ lẹ́sẹ̀ àwọn èèyàn kọjá là ṣe kí lọ́wọ́ kan ọmọ ìyá rẹ̀ kúnlẹ̀ sùn òun náà kú mọ̀ pé òun ṣàbúrú nígbà tó o ti jẹ lọ sílẹ̀ ẹ máa jẹ lọ sílẹ̀ gan ni jẹ lọ sílẹ̀ tó wọn bá bọ́ kú bẹ́ẹ̀ bọ́tà ẹni tó sọ pé ọba ló kúkú láàánú tó bá ń jẹ lọ sí ìkan púpọ̀ jù tó bá ń jẹ lọ sí ìkan púpọ̀ jù tí òfin ọ̀rọ̀ mọ́lọ́mọ ọba ọ̀rọ̀ àfẹ́ ṣe ìjàmbá fẹ́ yẹn. àwọn ọmọ mi dúró ó ní bọ́lá sí ìkan yọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ ẹni ẹ̀kọ́ dìbò. àbí lágbègbè ẹni tí ẹ máa jẹ lọ sí ìkan púpọ̀ jù tọ́ba jẹ lọ́sọ rẹ̀ dédé kíkẹ́ tọ́ba jẹ lọ́sọ rẹ̀ dédé lẹ́mù kan olùkọ́wá kókó ìdíkọ̀ tó bọ́ bẹ́ẹ̀ àwọn wa ṣe lánàá ìlú èso wọ́n ṣe bá àbí wọ́n sì dúró bẹ́ẹ̀. ó ti pé káà sọ yóò báyìí. torí ẹ̀ tàbí mà ní nǹkan kan ní ká máa ń ṣe kí ni ká máa so bá ọmọ lọ́rùn láti fi wá àdáàbò fún un. bí kí ìtọ́jú ọmọ ọlọ́dọ̀ wa ń lù nǹkan ọmọ rẹ ló lè mọ ṣe láti fi sọ kó ní gbé yín nípa àṣàárẹ̀ yín lẹ́yọ̀ nìkan. Tọ́ ìmọ̀ ìmọ̀lùwà wọ́n ní àmọ́ tó bá jẹ́ pé láti inú Kùránì ni wọ́n ti lọ mú tí wọ́n so mọ́ ọmọ lọ́rùn àwọn ìkanú àwọn aṣíwájú wa àwọn sálàbù ni wọ́n gbà wọlé wọ́n gbà wọlé wọ́n ní pẹ́sẹ́ oníké kùránì kílẹ̀ rí wọn wọ́n ní ọlọ́run tí wọ́n lọ́nà dínú nínú kùránì máa wọ̀ ṣùfà ó ń wọ̀rà náà nínú òjì wọ́n ní pẹ́sẹ́ oníké ọlọ́run bá lọ́wọ́ sọ kùránì kalẹ̀ nítorí ṣùfà ó ń jẹrà náà lórí ẹ̀ tá bá fẹ́ kí aburú ọwọ́ ara ọmọ wa á lè rán kùránì kàdéjẹ́ kásùmọ́mọlọ́rùn olùsí kásùmọ́mọlọ́rùn. wọ́n ní àyà iṣẹ́ nìyí awà alẹ́ òmùm ẹ̀jẹ̀ àyè wà jẹ́nẹ́rà. lóòótọ́ ànábì kò sí bẹ́ẹ̀ àmọ́ tá a bá sí bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ torí pé àyà wà jẹ́nẹ́rà. sùpáwà àbọ̀jẹ̀ ọ̀rọ̀ lọ́rùn sí i. torí ẹ̀ irú àwọn tí wọ́n gbà wọlé nínú àwọn sáráàbù yìí wọ́n lè wá mú àyà kùránì kí wọ́n rán sínú pépà bóyá ṣàkóso kó so fọ́ọ̀rùn àbí kó máa sínú ṣòkòtò àbí kó so máa bóyá tẹ̀sùn bá àbí kó so mọ́mọ́ lọ́rùn. àwọn tí wọ́n gbà pé a lè lo àyà kùránì wọ́n pín sí méjì ọ̀gọ̀ọ̀rọ̀ wọn délé ike a gbọ́dọ̀ ṣe àyà ìgbà tí aburú bá ti wà nílẹ̀ ìyẹn ni pé ẹ ti rí i pé ọmọ yẹn ti lóòótọ́ ojú ti wò ó wọ́n ti ṣàfihàn ìgbà yẹn kẹ́ ẹ tó ṣe. tẹ́ ẹ bá fi rí bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe síwájú ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọ̀sán mi àmọ́ àwọn ní pé a lè ṣókó tó má burú ìṣẹ́ni. ọ̀pẹ́ ọ̀rọ̀ kọ́ sami àwọn apáka àwọn sálà àwọn àgbègbè apáka àwọn sálà àmúyọ̀rọ̀ ìṣòro àwọn ọ̀gá wọlé àwọn náà gbà pé nínú tí ọlọ́pàá bá kọ̀ ní ànábi kọ̀ ní. wọ́n ní ẹ̀gbọ́dọ̀ lu kùránì náà ká gbọ́dọ̀ lu oúnjẹ ká gbọ́dọ̀ lu mọ́ká iye ká gbọ́dọ̀ lu bẹ́rẹ̀ arẹ́ ọ́bí ká gbọ́dọ̀ lu sábà kàkàdé ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ní ẹ̀ gbọ́dọ̀ fi kùránì náà ṣe iṣẹ́ ìṣòmọ́ra kẹ́mọ̀ tó wà dáàbò àwọn àǹfààní nínú àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ni àbúlá ọmọ àṣàwọ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ ilé ìlọ wọlé ọ̀rọ̀ tá a lójú tí wọ́n sọ ilé ìlọ wọlé. ìdí sọ̀rọ̀ wọn sì fi wọlé pọ̀. ìdí àkọ́kọ́ ni pé ìgbà tá àmẹ́bí máa sọ̀rọ̀. àlẹ́bí ni iná rúfọ́ wọ́n tàmáyé mẹ́ṣẹ́ àti wàlá ṣe àlẹ́bí jẹ́ kò ṣe tafsir àtẹ́tí ò ṣàyàfi gbogbo tí máa yẹ sàmáyé oníkẹ́ni ṣẹlẹ̀. òmùmù ní ilé yìí náà yẹn tó jẹ́nẹ́rà ní ilé yìí náà bí àyàfọ́ àtàwọn náà ló ti dégé ni kò sì jẹ́ jẹ́nẹ́rà. àtẹ́tí tó sọ náà lójú sí ni pé wọ́n ta àlà pàtàkì máa pàpàdé àṣàràkà. ẹnikẹ́ni tó bá lọ mú ìgbàgbọ́ tó so mọ́ra láti fún wa dáàbòbò láti ṣe àwọn fi àtẹ́tí mi ti ẹ̀rí àkọ́kọ́ ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì báwọn yìí tó lò láti lọ́rọ̀ wọn lọ́sẹ̀sùn wọn ní kámálù ànábì sọlá àlùsàlẹ̀ kámálù ànábì iṣẹ́ tà nẹ́bì ṣe ní pátákó nẹ́bì ò sí lórí náà sọlá àlùsàlẹ̀ tó bá jẹ́ kó lórí náà nẹ́bì ò sí kí ni ó ṣe ọ̀fẹ́ ìròyìn adìyí adìyí Muhammadu sọlá àlùsàlẹ̀ èyí tó sì lórí nínú mọ̀lẹ́lẹ́gẹ́sì ní ìmọ̀nà ànábì. Àwọn sọ̀hábà náà ní mo ò ṣe é bí lè pa aláwọn sọ̀hábà ló ti mọ̀ta wọlé o. Bọ̀ ànábì kẹ̀kẹ́ fún òde nínú. Mo ò ṣe ọgbà àwọn sọ̀hábà ò ti ṣe. Tó bá jẹ́ kó lè ànábì ó ṣe. Olùkọ́ á ní ìyàrá ẹni mo sọ o. Ẹlẹ́kẹ̀ẹ́ta ń rẹ̀ nípa àwọn tí wọ́n ní ká má ṣe tó jẹ́ kó lọ́wọ́ wọ́n ní àgbọ̀dọ̀ tó sábàlù bẹ̀rẹ̀ à ní ṣe nítorí pé káàkó fi kọ̀ fún àwọn èèyàn láti tó ń lò ní níṣì láti fi débi àwọn aráàmù mi. Bàbá ìbẹ́sẹ̀ ló ṣe rí. Ẹgbẹ́ àmọ́ sọ̀rọ̀ aburú láti débi aráàmù mi lọ́sàn-án lábàrá pé ẹ bá dínkù ránì lẹ́ bá lò. Àwọn kọ́ ni pé ìdáná ti ṣe ni pé ànábìmọ̀ ẹ̀ka kọ̀ láàrin láti fi wá wọ́n sọ̀rọ̀ ó lè ká ọmọ tó pẹ̀lẹ́ sọ́wọ́ ó lè ká lásán. gbogbo ẹni tí máa ń kó nǹkan máa hàn ní tó bá fi lè ṣe láǹfààní tó bá tó wọn hàn ní aburú kan òṣèlú lóòótọ́ kò ní fẹ́ ka èyí tó jẹ́ súnà lẹ́bi yẹn mọ́ àwọn àtàwọn kò ní kà mọ́. torí pé kíkà ni ó ní ọ̀pọ̀lọpọ̀ lára òkè sọ́jú méjì yìí káyè àdéhùn sí ọmọ tó wà lára ni ìdúkùmọ̀ kí ìdánwò tó ń gbà tó wá ní máa kà mọ́ wọ́n náà sọ̀rọ̀ ara wọn bá rọ̀ lẹ́yìn lẹ́gẹ́ni ní ṣe mọ́. wọ́n bẹ́ẹ̀ sọ pé kéjì kó ṣe àṣàrò kábó sọ̀mọ́ ara ẹ̀ ní kò ṣe àjọṣepé ní nkí ọlọ́run bá ṣe ní òfin ẹ̀sìn ìtọ́lọ́wọ̀ ṣe lófin ẹ̀sìn dàrẹ́ ààbí ìtọ́lọ́wọ̀ bá ṣe ló ààbí ìtọ́lọ́wọ̀ ṣe lófin ẹ̀sìn ààbí ìtọ́lọ́wọ̀ ṣe lófin ẹ̀sìn dàrẹ́ ààbí ní àbábúrúkọ àbúrò ni. ẹlẹ́ẹ̀kejì nínú àbúrú tó lè wọlé láti bẹ̀ táwọn àfa sọ ó ń ṣe gbogbo ẹni tí má ní òun òkùnkùn á ń ṣe kàmímà ó yé nínú aburúkú lè wọlé láti bẹ̀rẹ̀ pé ọmọ tẹ́ ẹ bá so mọ́ lára àbẹ́ ìtẹ́ so mọ́ra yín náà nìyí ó lè wà lára yín kẹ́ ẹ máa ti kánú ọ̀sẹ̀ bí ẹ ti gbàgbé ẹ ní rántí ká tó wá kékeré bákẹ́lẹ́ ní ọmọ kékeré kan ní ó lè máa gbọ́dọ̀ ọmọ tó ṣe là kó máa jábọ́ lẹ́nu rẹ̀ àti kó máa fi ṣeré àìlèyá ọ̀rọ̀ náà ọmọdé lẹ́nu yìí. lára burúkú kàmílẹ̀ tó lágbára òun ni pé ẹlòmíì ò tún wá ní lu kùránì nìkan mọ́ yóò fún ní òun kú ti gàárì kíra sí i. àyà kùránì yóò wá ní gàárì èyí tó ń tí òṣìṣẹ́ yóò wá lọ já ewé kan yóò fi sára àti kó jẹ́ pé yóò lọ ní mọ́jọ́ ẹ̀fọ́ kan pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù lẹ́gbọ̀rọ̀ fi ṣe kéde lẹ́gbọ̀rọ̀ fi hàn án. wọ́n ṣe bẹ́ẹ̀ ni wàláì àti kí wọ́n lè lọ sọ́sùn mùsálánga ọ̀rọ̀ lọ́wọ́ bàdá wàhúrú. wàhúrú àbí kí wọ́n máa hàn ní ìràn tí ọ̀gá wọn. Wọ́n lè ní ẹgbẹ́ látòrí lòdì. Àbí wọ́n ń ta tàbátì àdá àtòrí lòdì, wọ́n fi ń ṣe ìtura. Iṣẹ́ tó lọ pé sábà ti yá da Abí Láhàbí ọ̀tá òní kàbẹ̀ o. Iṣẹ́ tó lọ pé kí kí kí á ní máa ṣàdúró tó lọ pé ó tún wá ní gbogbo àyà díẹ̀ tó sì gbé tó sì kàrókè. wọ́n ń kà á lẹ́nu bẹ́ẹ̀ kọ́dà ló ní wọ́n ní ọkọ̀ àbọ̀ báyìí wọ́n kà á ní pàtó ní kékeré kí ká ìtúsíwèsì níbi tí àbúrò yẹn tọrọ nǹkan tó akọ́wá ní wọ́n máa hàn wúlé òbúra pẹ̀lú kò ní bẹ́ẹ̀ wọ́n hàn. inú aburú mi tó lè wọlé ni pé yọ̀ọ́ dàrú dúlẹ̀ tí wọ́n bá gbé kùránì sọ́rùn àbí tó gbé sára kùránì nìkan lọ́nà tó gbé sára àbí tó sì ń sọ́ra fáwọn kan mí. ọ̀dà ẹni tó ṣe pé òun ń tiẹ̀ á sì nílò fún lọ́rùn ó fa àdìjẹ́nu lọ́rùn. bóò náà ṣe báyà tẹ̀mọ̀ náà ẹni tó gbé kùránì sára àti tó gbé ó fa àdìjẹ́nu sára ìlú tí ọ̀sẹ̀ mọ̀ àbí kò ní ṣẹlẹ̀ mọ́. láàrin pé tó ṣe ní káwọn dèbí ẹ̀. Àdìmọ́mù àbùhá ó lè dá pẹ̀lú orúkọ olóhùn náà ni wọ́n ń pè ní àdáyé. Olóhùn àdáyé ló máa ní àdìmọ̀ ní èdè lárúbáwá nínú ìtumọ̀ rẹ̀ àdìmọ́ha nípa máa ń kà. Àmọ́ àdáyé ó tó ní ìtumọ̀ míì. Ló máa ní àdáyé mùrùwá ìyẹn tó fàrọ̀ ìjọba àwọn ọ̀rẹ́ yẹn ọlọ́run. Ìgbàmísì ni a máa ń gbé gbólóhùn àdìmọ̀ táwọn ẹgbẹ́ àdáyé nìyẹn a máa nǹkan tí èèyàn fi determination lélẹ́yìn. ìgbà míì náà ni àdúrà àtẹ̀tẹ̀tẹ̀ yẹn ń wọ́n jọ́ ọ̀nà èèyàn lọ́wọ́. àmọ́ ń pààyè ìtumọ̀ rẹ̀ ní tí èèyàn máa kà tí èèyàn máa kà jáde. kò là ń pè ní gbogbo àná. tọ́ àmọ́ tàbí sọ pé ẹ bá ṣe rú kí a èyí tó ṣe kí ọ̀nà ẹ̀bọ̀n ló lẹ́sùn. Ànábì wá ti yọ̀ǹda fúnra pé má ṣe rúkìá yìí fún ẹni tó dúpẹ́ tó bá ṣe kẹ́mi. Wọ́n bá wò ẹni kájẹ̀ bá rẹ̀ dúmọ́ àdúrà bá ṣàṣì. Ànábì ní ká ṣe rúkìá ká ṣe rúkìá fún gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àti ẹtì ẹtì wọ́n wá nínú tíra yìí ẹtì ẹtì ànábì sọ nínú àdìsù yẹn pé ẹ máa ṣe rúkìá fáwọn èèyàn ó ti yé ẹ máa ṣe fìlà áyé wọ̀lúùmọ̀ kílò ní àpẹẹrẹ sí nígbà tí wọ́n bá rẹ̀ dúró báyìí àbí bá ṣàfihàn ṣe rúkìá fún un. ó lọ́kàn ànábì lọ sí ilé jáfàr ọjọ́ pọ́sì ànábì jáfàr ti sọ láìsí náà yìí ọba lọ sí àwọn ìyàwó rẹ̀ ọwọ́ bá àwọn ọmọ ẹ̀jẹ̀ àpárò gbogbo wọn rú àdìsá mú bàrà wọn rú anábìwọ́ sọ fún ìyàwó pé ilé ẹ̀yà àwọn ọmọ yìí kí ló ṣe àwọn ọmọ ọmọ ìyá mi ọmọbìnrin báyìí arábìnrin yẹn dá anábì lọ́wọ́ pé aṣọ láti rúmùlẹ̀ àìní àwọn èèyàn lọ jẹ lọsùn wọn náà bá ara jù mọ wọn àti ìgbà náà ló ṣe kíni kò sì gbádùn mọ náà bá ń rù wọn jẹun jẹun wọn kàn jẹun sórí mi. kanabi wa sọ fún anabi ẹrẹ léyìn dáhùn báyìí tí ó ṣe rúkìá fún wa. lọ sí kíni. adẹ́pẹ́ tí wọ́n bá rẹ̀ dún mọ́mọ́ kan àbí ìyàtọ̀ àwọn aranjú mọ́ èèyàn máa ń wá wọn sí ọkà lókè àfún wọn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì tí wọ́n kà fún un torí ẹgbẹ́ náà lápapọ̀ ọmọ kí ẹni tí ó bọ̀ sí táwọn ọmọ náà bá ní ẹ lọ fẹsẹ̀ lítọ̀ ẹsẹ̀ ogun mú o má fẹsẹ̀ lítọ̀ ìjókòó ní pé ẹ lọ kakùnrin àní ẹ lọ fẹsẹ̀ tẹ̀sùn tọ́ ẹni wọn bá yín kalókè àfún bẹ́ẹ̀ bá mọ rúkìá rárá ẹ máa ka fáńdíà fáńdíà nìkan fún rẹ̀ oko rúkìá. Gbígbé gbogbo Kùránì pátápátá àyà tábẹ́bí ti gbólóhùn rúkìá jù lọ tó sì gbólóhùn tó ti gbólóhùn rúkìá ní sọ́ọ̀bù fáńdíà. Bí àwọn tó ṣe rúkìá tí ọba mọ̀jú fáńdíà lọ fún àwọn àkàlẹ́ tó fẹ́ ṣe é bú. Ọlọ́wọ́ wò sàn.

òun ni oró ejò oró àti ìgbé ànábìyàn làtún ó ṣe fún yìí náà. Akólópe Ugma náà ní àárẹ̀ ibà ibà gbóná ibà tó ń gbé ibà gbóná àlèké bẹ́ẹ̀ náà. Àmọ́ gbèrè ànábì ti sọ̀rọ̀ ká rẹ̀ nígbà tí àkekèé sọ ẹnìkan gbogbo ara ló sọ yẹn tàbí ànábì àwọn sọ̀rọ̀ àbàká wọ́n taró wọ́n pápá sí àwọn kiri ooru àwọn èdè jáde náà. sẹ́yìn kankan wá sọ pé ẹgbẹ̀rún yà á ṣe àwọn ẹgbẹ̀rún àbúrò ayọ̀ ọ̀rọ̀ kan. yà á fi ẹyọ kan gbọ́dọ̀ sí ní wọ́n àgbè. àìníkàgbọ́ rẹ̀ ni ẹ wo káàkiri ó ṣe yé mi ó gbé orú àtẹ̀yìn ó gbé jáde. pẹ̀lú gbàgbọ́ kí ní kankan ní pé títí ìbámu rẹ̀ lóṣù yìí ó ti yé kí a bá sábàbí mi sọ́lọ́ ń gbé kalẹ̀ gẹ́gẹ́ bí sábàbí inú bàtúndé ti kádàrá asáré lò ó ti yé ọ̀tá àbárí ni òun máa káyà sí máa kò sí ìmọ̀ bàbá síra pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò dìde. Orí pé sọ wá lọ lùkù sọ́lọ́ ọ̀bá yàgbà fún ọyẹ́ nì, ó sì mọ̀ sàdá fọ́lọ́ lọ́jọ́ ni, ọlọ́mọ àná ẹgbẹ̀rún ọ̀rọ̀ kúkúrò ni mo ní ẹgbẹ̀rún ya sí ọ̀sẹ̀ kí ni àwọn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún yìí ó ti pọ̀ jù. ọba lẹ́yìn ọ̀pá jọ ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ kúkúrò láti sọ àkójọ. ànábì ní àṣì kọ́ a ṣe é fún ọba ṣàṣeyàn kí ọdẹ ṣe fún tí àtijọ́ bá ṣàyìn dára wọn lórúkẹ́ àkókò táwa lè ṣe fún mi náà kò ṣe fún mi kàdúrófíà lórí ànábì náà ṣe fún mi tó bá a lọ sọ. ànábì ṣe ànábì bá fẹ́ máa ṣe lókè àkọ́dọ́ sùn. yóò ka òṣì yóò sì ka àlùmáàwòdà kúlọ̀láwò kúlẹ̀ àwòzù bìrádìmí kúlẹ̀ àwòzù bìrádìmí náà ṣe. wọ́n ẹ̀kọ́ kan ló sì ka ẹ̀fọ́ kò sí ànábi ó sì fi atẹ́kùn rẹ̀ sí ọwọ́ tó fi ṣera gbogbo ara rẹ̀ kúkẹ́ ẹ̀. torí ẹ̀sìn kò sí láàrin ló kúkẹ́ àwọn bí ẹ̀ bá ní táífọ́ọ̀dù alèlógún bí ẹ̀ bá ní fífà alèlógún torí bá fọ́ ẹ̀ alèlógún kò sí déyìí lógún ààrẹ. ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ nígbà tó rí ànábì aláàkọsọlá ìbèrè yìí wá bá fẹ́ nǹkan fọwọ́ kan nẹ́bí rárá ó ní bísí ní láàyè àǹtí ní kúlé dá èyí òdì aláwọ̀ yẹ̀sìkì bísí ní láàyè àǹtí ó sọ wípé àbá nẹ́bí wàhálà mọ̀ pẹ̀lú gbólóhùn tá a sọ̀rọ̀ pẹ̀lú orúkọ ọlọ́wọ́ bá ní pé ń pa ọ́ lẹ̀ kó àìsàn tí ń sọ yìí ọlọ́run lè fún ọ níwòsàn. Oye gbogbo tí máa ń kó nira báyìí àtẹ́bì tí òfin dánù lọ́wọ́ yìí, mò ń fi orúkọ ọlọ́wọ́ ọba ìdílé ń gbọ́lẹ̀ ọwọ́ àwọn kan náà. Ẹnìkan máa ní ẹ̀ka mi ìyá mi. Àlọ́ náà ló ń lọ gbọ̀ owó tó sí ìlú sọ. Àtúntò ọlọ́run ni òbí ń gbọ̀ ọlẹ̀. Àwọn ò lè ṣí ọlọ́run ní owó ẹ̀sán. ò lè wo yẹn sàn. Babaláwo ò lè wo yẹn sàn. ọ̀rọ̀ yíyí wa báyìí. torí ẹ̀ a máa ṣerú kí àbáwọ̀ pọ̀ oríṣiríṣi a ní pọ́npọ́ owó ẹ̀kiri pàdé ti wà báyìí wọn náà á ti ṣe lórí ìnà rúkọ́ bàtàmáyé wàtíwálá ṣòro. gbogbo ẹni tó bá fi lè ti ṣe ògidì ògidì ní ìyẹn dàrẹ́tì ni àmọ́ tàbí mà ní ẹ̀ máa lẹ́nu pọ́lọ́ ọba aláàlú ní ọmọ ṣiṣẹ́ ẹ̀bọ ìṣẹ̀lẹ̀ ní ọmọ jẹ́. tó bá jẹ́ pípọ̀ bá lẹ́ni aláàlú bẹ́ẹ̀ ní ọmọ jẹ́bọ ńlá àmọ́ ògìrì ní dàrẹ́ẹ̀tì ẹlòmíì dàbí pè àkùkọ́lọ́ ọlọ́ tó sọ wá lẹ́nu. tó wọ́n ní ọjọ́ tó lọ ìdúsùn tó kù náà nìyí ó kọ́ àdúṣe bíi ẹyọ kan àbí méjì mẹ́ta amẹja kankan ẹyọ kan sí máa sọ níbi oko ẹ ẹka ẹbí tí wàá yẹn lè àṣà ẹ lẹlẹ ó wà ní ìmáàmù ẹ kàn sọ. Al-Imaamu Ahmad wọ́n gbà wá látọ̀dọ̀ arákùnrin kan tó ń gbé ìṣòwò ìfẹ́ wọ́n sọ báyìí pé olóòtú sí ọlọ́run sọ pé òun sallallahu alaihi wasallam kí lọ sọ fún un ó ní ìrẹ lọ́wọ́ ẹ̀kẹ́ ìrẹ lọ́wọ́ ẹ̀kẹ́ ó ṣeé ṣe kí ẹ̀mí ìlú ogun ooru ó ṣeé ṣe kí ẹ̀mí ìlú ṣe kí ẹ̀mí ìlú ogun ooru ẹ̀ kọ́lọ̀ bá ní kẹ́lẹ̀ ìlú ogun lóòótọ́ á lè náà àwọn èèyàn tí máa ń bẹ láyé lásìkò tó bá wà bá mi sọ fún un pé. Gbígbé ẹnikẹ́ni tó bá takókó orúkọ rẹ̀ lásìkò àwọn lárúbáwá ó máa ń takókó orúkọ láì. Nígbà tí yẹn di ilé ọmọ. Ẹlòmí ò di lẹ́gbẹ̀ẹ́ kan láì, ẹlòmí ò di lọ́wọ́ àrùn láì. Wọ́n kàrà takókó àrùn láì, wọ́n ti ní yọ́sí ń ta. Àdéhùn sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀là, ọ̀nà méjì àdéhùn méjì làwọn lábá máa fi ta. Àwọn ìfẹ́ máa ń ta pẹ̀lú àníyàn tí wọ́n àwọn oṣù dáàbò bò wọn bá ti bá wọn takò ohun àwọn tó ti pé ìyá ń jẹ ní ìjà rẹ ìṣòro orun rẹ àkókò mọ́ra wọn àwọn àti òníwó àwọn kò ní jẹ lọ sí àwọn kò bìrì kàṣí kó wọn bàbá kẹ̀kẹ́ wọn àti àwọn takò ohun gàrí ìtàkùn aburú kò tó sàwọn. àwọn ẹ̀kọ́ wọn bẹ̀rẹ̀ àwọn lárúbá àwọn ọmọ ẹ̀ takò ohun gbẹ̀kú ó bí lè mọ̀ fẹ́ ń yálà wọn mo pẹ̀lú kí ni ẹni ńlá là mọ́. àwọn tó bá jọba àwọn tó jẹ́ tó yìí ni wọ́n gbà mí wọ́n mọ̀lá ọkọ̀ ọgbà wa torí pé yorùbá ní láàrin àwọn lárúbáwá ní nǹkan tó gbà jẹ́nẹ́rà ni wọ́n sábà máa fi lẹ̀. ìyẹn wá sọ yìí fún ọdún náà wà lórí ìpínlẹ̀ o àti rí ẹ̀rí ọjọ́ ìpín kábíyèsí káfíńrún ìpínlẹ̀ lọ́tọ̀ wọ́n ní kí tó káwọn lárúbáwá ṣe aláwọ̀ wíláwà ní àmẹ́bí náà wíláwà ní ọba àṣẹkọ̀ sọ fún ọ ní ṣèké máa wíláwà ní ẹ̀sìn àmọ́ bí wọ́n ti láwà nínú ìjọ yín wọ́n tún máa wúwo nínú ìlú yín nínú àwùjọ yín nínú nínú àṣà yín wọ́n máa wúwe ọmọ ìwé náà ní òbí àwùjọ. àmọ́ ní kò sí ẹ̀rí fún kíkí ẹ máa wúwe títí àrẹ́bí náà wúwe ìwé kíni ìwé àṣà ni. Bọ̀dọ̀ bá pé ẹ̀rí bá ti di pé ó àwọn máa ń wo yíyá àṣà ní ìlú àná àbí àwọn ìṣẹ́ máa ń wo láwùjọ wa tó fi mọ̀ wọn. lákòókò ìṣẹ̀ àwọn àfà. Ṣẹ̀gbọ́n ìwà yìí ṣe àwọn àfà sábà máa ń lọ àná òfin fà fà ní. Ṣé ẹ bá ń lo láwà níyẹn nípa pé kó dàbí ẹ̀ pé àfà ni ọ́ ṣàgbóró mẹ́. Ṣàgbóró mẹ́. Àṣà pé àwọn ẹ̀gbọ́n ò ní ṣe kíni wọn ò ní tọ́ ọ̀rọ̀ yẹn sùn. wọ́n ní ìrísí ní ìṣẹ́jú lọ́jọ́ náà bá fẹ́ sọ̀rọ̀ pé ọ̀múra àwọn àti ọ̀múra àfáàní. lára ìyí tí àfáàní ọ̀rọ̀ bàbàrà láwùjọ ni pé ọmọ ìtẹ́gbàgbà tó máa fi fún àfáàní láti nínú ìlú tó o gbà tí wọ́n bá ń sọ ìmúra tẹ́ bá máa mú nínú àwùjọ yẹn àfáàní ọ̀rọ̀ máa mú ìmúra bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ sí lọ sí láti. Ìbọn máa ń ṣe ra ìmọ̀ wọ̀. Nígbà tí ọkẹ́ máa ṣe tábúlá tó fẹ́ máa dàfà nínú mi. Ó ní wọ́n yọ̀ǹda fún mi ṣàbọ̀rin na Muhammed. Ó láwọn àfáà tó òdì ní sẹ́mùtì tí wọ́n wé láwà sórí. Ó ní wàlúùmọ̀tẹ́ tó wà tó ń mú àtàwọn yọ̀rọ̀ lọ́kùnrin ọdún ọ̀gá àfa ni àwọn ni wọ́n yọ̀ǹda fún òun òṣèké ni wọ́n mọ̀ sí bá pọ̀ fún òun kíkà àfa fún òun sọ̀rọ̀ sí. torí ẹ̀ lábẹ́ mú àwùjọ yín àǹfààní wà pé wọ́n máa mú ọ̀gá àkàtọ́ gbìmọ̀ pé àfa lè lè fẹ́ fẹ́ sọ̀rọ̀ ìbáda àwùjọ kan òun náà ní ṣe bí àwọn ìjẹ́sẹ̀ wá fara bí ọkọ ìyàwó àfa fẹ́ sọ wá sí wá fara bí ṣe ìjọ ọkọ wá jẹ fìlà wá ká ọdún àwọn owó àbá àmọ́ dáyà pọ̀ ní mú àbá àmọ́ gẹ́gẹ́ ní. pàápàá ní bọ́ọ̀mọ́ ti fẹ́ yá níta ọjọ́ lọ sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ìmúra rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ ó múra òmúmúra ó dárí àwọn èèyàn lára ẹ̀sùn mi. torí ní tí wọ́n lè gbé àbá àlẹ́ mi sọ̀rọ̀ fi lè gbà. bí wọ́n ti múra àmúra àbá ọlọ́wọ́ fún un ìdíkẹ́ni kan wá ń múra ọlọ́pàá kọ́kọ́ máa fún ọmọ sọ̀rọ̀ kọ́ ó wọ sọ ọlọ́pàá kọ́ lóun mú báyà wọ́n yóò tètè ní kéde ẹnìkan náà àwọn afáàjọ kan ó lọ sí òun lọ ó bá wọ sára ni afáà náà sì nínú ìlú wọn àmọ́ sára mi aṣọ jẹ́nẹ́rà ni wọ́n rà wọ́n tẹ́tẹ́ ń ṣe kan wọ́n á pọ̀ fún ọkọ ní ìgbà ìṣẹ̀lú òun wá lọ wọ́ aṣọ tó mọ̀ pé àbábò ní wọn ò lè jọ ọmọ ní máa wọṣẹ́ ètò oṣù tí wọn náà wọṣẹ́ ètò kò tẹ́lẹ̀ tó dáa rẹ̀ kí àbá nílé abẹ́lé yẹn bàbá pé àbá mi ń jáde ní jáde tó mọ̀ pé àbá ni. obìnrin mùsùlùmí náà jáde ní jáde obìnrin yìí ni obìnrin mùsùlùmí ni ọlọ́run ká obìnrin jáde ọlọ́run ká obìnrin jáde. láyé ọlọ́run tẹ ẹ bá múra tẹ ẹwọ́ jùlọ ìgbà yẹ òun ló gbà pé ọmọ mùsùlùmí ní kó o ní kùsùlùmí. sábà náà bá múra tó ṣe kó múra òun ní kárí ẹ̀fẹ́ yìí. ó sì kú ní ọ̀wọ̀ àtà. àtà sábà pè é ní ìgbà tó wà lọ múra àtà tó wà padà wá sọ fún wọn pé àyíká bẹ́ẹ̀ ṣe yọ̀ ọ̀dà ọkọ̀ láyà ọkọ̀ dé lórí mi wọn bá gbàwé lọ́wọ́. Orí ẹ̀ lè bá sọ tí wọ́n bá ń lò láwùjọ ọba ronú súnà tó bá ń wí láwà ní òtúmọ̀ tó kéwọn náà ti dàrú àwọn ẹgbẹ́ ni. Ọ̀dà àwọn bàbá láwà ní o wọ́n á ní wọn mẹ́sàn-án òkú bíbí à kò lẹ́lò mí nǹkan súnà yóò ní ojú bíbí à ọ̀dà tó ètò ẹbí ń máa fà láwùjọ nù lọ́dọ̀ wa bíbà. ọ̀rẹ́ ilé tí mo lò yín òsínú tẹ́bí ụzọ bá ń kọ́ láwùjọ. na ìbá lò náà wọ́n fẹ́ ara pa. láwà mi ni ọmọ ìwọ́n fún wa nílé tó di láwà ní ẹ. bọ́ọ̀ bá tún ìjọ ọ̀fẹ́ sọ náà lè kí lè gbà á kó lè mọ̀ pé ṣe pé bọ́yá àwọn ìkẹ́kọ̀ọ́ kan ṣe ẹ̀ka lélẹ́ rí kí níkan bí ìkẹ́kọ̀ọ́ kan kà ní wọ́n sọ fún wa. àníyàn tó kó sàbí bọ̀rọ̀ lọ́wọ́ yẹn náà ni. ìṣe tó burú lórí àyè náà tó bá lẹ́nu tó bá wẹ́ láàrin oṣù ọ̀sẹ̀ ní ìlú ìṣe àwọn oníṣẹ́ àbí tó bá ní sọ̀ já sọ́run. ṣẹ̀fẹ̀ ìyàwó àwọn afáwálẹ̀ yìí náà wọ́n nínú sẹ́gun kan fún àlékẹ́ni láwùjọ yìí. Ìdè pàṣáwù pẹ̀lú oníkẹ́ni pẹ̀lú ní mídíà. Kòtì lóòótọ́ nǹkan àti màmá wọn ni. Bọ̀sí ní ìdìbò àjọ àwọn ọmọláwà ní màmá ṣé ìwà kálù. Àbẹ̀lẹ̀ ìgbéga kan ẹni tí ń lò, kan ẹni bá lò kéṣù tún náà. Ibi tá a ti wọlé ọ̀rọ̀ ọ̀gbìn. Kò sún náà ní ọgbà owó. Àṣìní ọ̀rọ̀ ẹ̀yẹ sí ní. Ọ̀ ànábì ní bákan náà sọ márùn èèyàn pé gbogbo ẹni bá tó bá ti látàrù sọ́rùn. Ìyẹn ni pé okùn ọyọ látara kẹ́ni látara ọkà ó wá fi sọ́rùn láti fi ṣe ìdáàbòbò. Àbí ó lọ tábà ìgbà tó fẹ́ tábà ó yàgbẹ́ àmọ́ pọ̀ ó fẹ́ tábà. Ó tọ́lẹ̀tì ọwọ́ ọ̀hárò ní àtúnṣe ẹ̀rọ mi náà ní ọwọ́ sábàtàbà tó ń ṣẹ̀yà àlèlòkúta àtúnṣe nínú káfí mára àlèlòkúta káfí mára ní ṣẹ̀yà àtúnṣe tó burú mẹ́ àmúmilọ́dàjì. ìgbà tó wọ́n wà sábà ọwọ́ lọ mú ìgbẹ́ ẹran ìgbẹ́dínké ìgbẹ́ ẹran tó ti gbẹ olùkọ́ àríjẹ ìgbẹ́ mọ̀lú ti gbẹ ń gbẹ gbẹ ó wà ẹn tó bá ṣe bẹ́ẹ̀ awọ azùnì abọ́lọ́mú èyí mẹ́rin ọlọ́kùn òbí nítorí pé èrò ọ̀ni káfí méjèèjì yìí náà lòdì alẹ́bìnrin tó fi dé ìwọ̀ ni pé ìgbẹ́ ẹran ní oúnjẹ dáàbà àwọn àlìjànú ni àwọn àlìjànú dáàbà tí wọ́n ẹranko sí wọn ìgbẹ́ ẹran tí wọ́n alẹ́ máa ń jẹ àwọn nàìjíríà tí wọ́n sùn. bákan náà nìyí egungun tá a bá jẹ tá a bá sọnù ẹrẹ ni fáwọn àlìjẹ̀nù àwọn tó ní ní ìyẹn ńláńlá ni a bá sọ gbogbo egungun ẹrẹ torí ẹ ó ń gba àwọn nǹkan ẹ̀yẹ má bàjẹ́ ẹ wá fẹ̀ lóṣù kí á ní sọlẹ̀ wọn. àrẹ́bí wa ní pé kí ròkè ròkè ròwé ìdè ọmọ ẹ̀sọ́ fún mi lọ́wọ́ ti pàdé bẹ́ẹ̀ lójú ọ̀nà lójú mi. wọ́n sọ fún ẹni bẹ́ẹ̀ kó wà nábì òun ti bọ́pà bọ́sẹ̀ kó o ti yọ ọ̀rọ̀ wẹ́wẹ́ subhanallah kí àlàyé bá bọ́pà bọ́sẹ̀ kó o níbi ọ̀rọ̀ yẹn ó túmọ̀ sí pé ìṣùpọ̀tà yẹn kì í di àlámà nìyí irú èèyàn bẹ́ẹ̀ ní sábà ti bá rí kò ní kún lọ́wọ́ bí ọ̀rọ̀ wa kún lọ́wọ́ láyé kò ní kún lọ́wọ́ láyé kìlámà ẹ̀gbọ́n ó túmọ̀ sí pé gbogbo àṣà tá a bá ń dá wọ́n bá jẹ́ pé àṣà yìí nìyí àmọ́ ń bẹ̀ nílẹ̀ Yorùbá àmọ́ nǹkan yẹn ni ó tako tí ànábì mú wá fún wa agbọ̀rọ̀ tó ń mùsùlùmí ò sàṣùpọ̀ mùsùlùmí ò kì ṣe gbẹrẹ mùsùlùmí ò kì ṣe gbẹrẹ gbọ ẹbọ gbogbo àgbà tó bá ní pé a lè ṣògbẹ ẹbọ azùmọ̀dárítọ̀ ẹni ìmúni ọlọ́pàá wàláyé àdánwò ọlọ́pàá àgbàpọ̀ ọlọ́pàá ọlọ́ tó bá ọlọ́ba alákọ̀ọ́dá ṣùgbọ́n ẹni tí ó ti bá kó lè sùn ọlọ́dún kò sọ ọlọ́wọ́ ọba náà ilé ìta sọ yìí náà ni ọba aláàbá àti sọ́wọ́ fún iṣẹ́ rẹ wa ayé nínú yà ní ìjọba ìgbà ìyá mi gbogbo táwọn máa ń lọ́dọ̀ ọlọ́ọ̀kọ́ lọ́mọ gbogbo ṣé ẹnìkọ̀ọ̀kan wá sí ìlọ́dọ̀ ọ̀run kó mọ́ṣá sí fún wa à ń tọrọ àlàáfíà lọ́dọ̀ ọlọ́run kó mọ́ṣá fún wa à ń tọrọ ẹ̀mí ní gbogbo ìdáadáa lọ́dọ̀ ọlọ́run kó mọ́ṣá fún wa gbogbo nǹkan ní ìta wá sí ìlọ́dọ̀ ọlọ́run àfẹ́kọ̀ọ́ ọlọ́mọṣá fún fún wa وعلى آله وصحبه وعلينا أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك รับดูสิ่งหนึ่งอย่างรู้คือพระองค์ทรง cơ thể con người không ừ. không có làm cho một quân nữa kọ́ lábọ́lé ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run kò mọ̀ sí sọ́ tí ó ti yé kò sí tọ́jú ọ̀nà. Kí a mọ̀ tẹ̀mí mọ̀. Láti ti kílẹ̀ rẹ̀ lóṣù tó kọ́ tó bá ti so mára. Kò sí yẹ́ lóṣù. Láti máa dáàbò bò. Tọ́lọ̀ ọ̀gá ti fà méje rẹ̀ ẹ̀bọ ni. Tó wàá jẹ́ ẹbọ kékeré. Níjọ́ tó bá já sí kékeré. Ọba mọ̀ ẹ́ lọ́jọ́ wọn ni níjọ́ tó bá yàtọ̀ pé ní èèyàn bábà kọ́lọ̀ ní sọ ẹgbẹ́ ọ̀sìn níjọ́ tó bá yàtọ̀ pé kọ́lọ̀ ní sọ ẹgbẹ́ nígbà pé ìtàn ìjọ fún rẹ̀ ní ìgbẹ́kọ́ lálẹ́ rẹ̀ olùkọ́ ẹ̀kọ́ náà lórí orí ẹ̀ pé ìjọ ìsára ẹ̀ ní ẹ̀bọ sí ẹ̀bọ ẹ̀bọ ni ọ̀bá jẹ́ ó wà ẹ̀yìn tẹ̀mẹ́rẹ̀ nìyẹn mo ti gbọ́ yé báyìí. wọ́n ní ṣé ó wà tí wọ́n sá nǹkan mọ́ wọlé àti ṣé ó yìnbọn fún yàn kí ẹgbẹ́ ayẹta kọ́ mọ́ wọlé sọ́wọ́ ó wà àmẹ́rí ikú àtìlẹ́yìn mẹ́lẹ̀ ó ti yẹ yín sùn. tí aṣọ bọ̀bọ̀ ọ wà àbálùjẹ ló ní bá ti fẹ́ tó bá wọ ọlọ́run ló ti fẹ́ ní ọlọ́run ló ti fẹ́ kó máa ṣiṣẹ́ kó wá ní ìwé ìbò ni kí wá ní ìwé ìbò ni ṣe é ẹ ẹ ló mẹ́tọ̀ tẹ̀lé fi sọ́ọ́ tóbi bọ̀ yé so ìbéèrè kan lórí alẹ́ lọ fíìmù. Thank you.

gbogbo jẹ sí ẹ̀ máa fi ń rò pé àwọn olóyìnbó lẹ́yìn ìgbà yẹn ti fi kárí mi oòrùn lẹ́yìn rẹ̀ nínú ìjọsìn ti fi kárí mi pọ̀. ó wá ní àlàyé ní tọ́lọ̀ pé kí ìtàn yẹn ní tíjọsìn òfin ní tẹ̀sán ó gbà rárá ó lálàyé nù. Olúwa jẹ́ pé kó o tó lọ sí ìjọsìn yẹn ló ti láàrin ẹ̀ pé àwọn ìnáwó yìí ọ̀lẹ́lẹ́ ní àlẹ́ mìíràn jẹ́ yìí bẹ́ẹ̀ náà ní ẹlẹ́sìn nílé kó tó lọ sínú ti ní àní ẹ̀rìn kó yí lọ́sìn yẹn kó bá ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìjẹ́ ẹni tó fẹ́ láàjì, ẹni tó fẹ́ bọ́ àṣì, ẹni tó fẹ́ ṣe wáṣì, ẹni tó fẹ́ lọ kí ni. Ètò wá jẹ́ pé wá jẹ́ pé ó sì bẹ̀rẹ̀ jọ́sìn yẹn, ó sì bẹ̀rẹ̀ jọ́sìn yẹn, bí ọlọ́run ti bẹ̀rẹ̀ jọ́sìn, ìgbà tí wọ́n ń ṣèjọ́sìn lọ, ọlọ́run á gbé sí lẹ́nu, ẹ̀rẹ́ pé àwọn èèyàn tó wò mí yìí alhamdulilayi wọ́n mọ̀ ní kí èmi náà nìyẹn lẹ́sìn ní mi kó wá tó bẹ̀rẹ̀ sí ní kí èmi yẹn dáadáa sí kó wá bẹ̀rẹ̀ sí ní kí òun yẹn sí ní. àṣàrò tí ọ̀rẹ́ bá kú tẹ́lẹ̀ yìí fà gùn ayé àkùrọ̀ ẹ̀jọ̀ rẹ̀ pé ó dùn kára tẹ́lẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní dáadáa ó ti ṣe ìjọsìn yẹn torí kí ni ní káyọ̀ lónìí. tó bá yẹ ẹ̀mí yẹn ló ṣe ta padà pé lóòótọ́ ń dọ́là òun ó sì jẹ́ mi kó lè kan yẹn tí ń ṣe pẹ̀lú ṣe dọ́là òun kan ó sì bẹ́ẹ̀ mi. kọ́dà pàyẹ́ ló ṣe léyìn ẹni di sọ́ọ̀pù rẹ̀ tó fẹ́ parí ìwò tó má ti ń rí dá padà kò sí bẹ́ẹ̀ mi. bọ̀ tó bá lọ jásí pé ní orí dá padà nǹkan oníkà gbà lọ ni. àníyàn yẹn bẹ́ẹ̀ ló ṣe wà tó fi parí ìjọsìn yẹn oníkàwọn yóò mú yín náà ní ìlàdà rẹ̀. láti ló ṣe wò mo rò pé ó yọ àwọn àwọn ilé ẹ̀kọ́ wà láti ìdàgbàsórí àsìkò àti pé ìrùn tí wọ́n ti ń kí àbá ti kára ọjọ́ ìwọ̀n àmọ́ torí tó dìgbà yìí tó ibẹ̀ àárẹ̀ wà lẹ́yìn ó ti lé ìdìbò pé kọ̀rọ̀ láti kára ọjọ́ ìwọ̀n tó kọ́rọ̀ máa ti lè sọ̀rọ̀ ní ṣé ẹgbẹ́ sọ̀rọ̀ ọmọ sàgbàgbà wa gbogbo kálukú wa ti àpàṣẹ láti wá gbọ́rọ̀ lọ́wọ́ wa ọlọ́mọ sàṣùgbọ́n káwọn nìkẹ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين